fi bí mímí ṣọlá àìrí ìró àlá paríparí ọlá òjìlógo oh yes. ètò ti fẹ́ bẹ̀rẹ̀. nígbà tí róbìnrin kalẹ̀ bá a sì ti rọ́kùnrin kalẹ̀ àti rọ́mọdé kí lọ́wọ́ á tún kù kò sí nǹkan kan mọ́ oh yes ọlọ́run wọn làkọ́kọ́ wọn ni bẹ̀rẹ̀ kábíyèsí elédùnmarè ọba elédùn tọmọlé ayé àtọ̀run ọba fikafika nínú ọlágbogbo ọ̀rọ̀gọ̀jìmọ̀ tí ń fúnni nímọ̀ ẹ̀lẹ́gbẹ́ ọba tó fi kókò gírígírí ṣẹ̀ṣẹ̀ kẹrì òjò òjò ńlá tí ń pa sàárè lójú wẹ́lẹ́wẹ́lẹ́ kábíyèsí elédùnmarè. adúpẹ́ o ẹ ṣe adúpẹ́ iṣẹ́ àtàárọ̀ ni a ta ní àṣù. lóbìnrin adúpẹ́ ọmọdé adúpẹ́ alàgbà adúpẹ́ oyún inú adúpẹ́ àṣẹ ẹ̀dí adúpẹ́. a pè bàbá wa nínú inú wa. ọ̀nà àdúgbò ara wa ń jẹ́ bí ẹgbẹ́ tuntun wọlé o.

ẹ jẹ́ àgbàdúrà orúkọ Jésù ọlọ́run alágbára ọlọ́run tó ti wà ní ìgbà ìwáṣẹ̀ ọlọ́run tí ó máa wà títí ayérayé àwa gbé ọ̀gá fún ètò yìí torí pé àwọn ènìyàn rẹ wọ́n mọ̀ ọ́ wọ́n sì mọ̀ ipò òní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ní àtètè kọ́ṣe tí wọ́n ń pè ní ìgbà ìwáṣẹ̀ gan ni wọ́n ti wà ó sì wà títí dòní ó tún máa wà títí ayé àwa yìn ọ́ lórí àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ agbé ọ̀gá lórí gbogbo àwọn èèyàn tó jókòó a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ òní tí gbogbo wa ní àǹfààní láti wà láàrin yìí ọlọ́run ọpẹ́ àti ìyìn yẹ ọ́ ògo yẹ ọ́ lórúkọ jésù gbọ́pẹ́ gba ìyìn lórúkọ jésù gbọ́pẹ́ gba ìyìn àwa fi ètò ilé ọlọ́wọ́ lórúkọ Jésù olúwa gbàkóso ẹ̀ ọlọ́run wá jọba láàrin wa olúwa yìn ara rẹ lógo bí ètò yóò ti máa tẹ̀síwájú olúwa darapọ̀ mọ́ wa lé ìbẹ̀rẹ̀ láàrin ní ìparí ètò yìí olúwa fara rẹ hàn ohun gbogbo tó máa ṣẹlẹ̀ lórúkọ Jésù yóò tọ̀dọ̀ rẹ wá bẹ́ẹ̀ ni yóò rí a ò fẹ́ rìkọ́ọ̀dù ibi àbí ìbànújẹ́ kankan lórí ètò yìí lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ gbogbo agbára agbègbè agbára àdúgbò eléyìí tó lè tako programu yìí lórúkọ Jésù ẹ wọnú ìdè lọ Ọlọ́run wa jọba Olúwa jọba lórí àwọn tó ní program lórí àwọn àlejò lórí àwọn onílé lórí àwọn ọmọ ẹgbẹ́ lórúkọ Jésù Olúwa wa jọba ògo ní forúkọ mímọ́ rẹ ní ògo gbogbo ọlọ́jẹ́ á lè fìyè fún ọ gbogbo ògo ọlọ́tẹ́wọ́gbà gbogbo ìbùkún ẹ̀ ọlọ́jẹ́ ó jẹ́ tiwa ẹ̀gàn àti àbùkù lórúkọ Jésù kó jẹ́ ti Sátánì a ó sì máa yọ̀ ọ́ a ó máa dúpẹ́ lórúkọ Jésù Kristi Olúwa Praise the Lord. Praise the Lord. Ọ̀dà tẹ̀gbìn. àwọn èèyàn lè gbé ọlọ́run tóbi tẹ́kbíl praise the lord ẹ jẹ́ pa àtẹ́wọ́ fún ọlọ́run láì fi àkókò ṣòfò nítorí pé àwọn ìránṣẹ́ ọlọ́run wọ́n fẹ́ lọ sílé tòmí a fẹ́ sílé iṣẹ́ alálùbáríkà èyí tó mọ́lẹ̀ gẹ́rẹ́gẹ́ tí wọ́n máa wò wá jákèjádò orílẹ̀-èdè àgbáyé London ní South Africa ní. Canada ni Dubai ni kò síbi tí atẹ́gùn ọlọ́run fẹ́ dé tí wọ́n ní ti máa wò wá orílẹ̀-èdè Nàìjíríà ni tá a pè nígbà wáṣẹ̀ àti Adùn Àṣà TV àṣì ní orúkọ bàbá lónìí tí ọmọ tí ẹ̀mí mímọ́ á pe bàbá wa nínú Olúwa rẹ̀ ṣe olúwa ọlọ́run alàyè tí kì í ṣe ọlọ́run òkú bẹ́ẹ̀ bá ti rí bàbá agbádá wọn ló tóbi dùn bí lágbára lọ́wọ́ Elédùmarè wọn ò ní fẹ́ lòmí ìṣe yín kékeré lélẹ́yìí ọ̀jẹ́ ìgbà tó bá tún pọ̀ jù báyìí lọ láti máa sí mi lọ́dún tó ń bọ̀ ò ní fi ń ṣàwátìsà ẹgbẹ́ra ńlẹ̀ dìde à ń lọ sí ní orúkọ Ọlọ́run ọba à ṣe àyà sí mímọ́ torí pé Ọlọ́run ni ìgbọ́kànlé wa wọ́n ní ní àtètè kọ́ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá lọ́lọ́run ti dá ayé àti ọ̀run bàbá ẹ̀wọ̀ ẹ̀ káàbọ̀ rẹ̀ ń ṣe ọlọ́run àlàyé orúkọ ọlọ́run láti ṣí torí pé ọlọ́run ní ìbẹ̀rẹ̀ owó làárín owó sì ní òpin gbogbo bàbá ọfà tù yín sà. ó ní ọ̀rọ̀ mi ti dayọ̀ rẹ́pẹ́tẹ́ ọ̀rọ̀ mi ti dayọ̀. lẹ́ẹ̀kan sí adúgbò lọ́wọ́ lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run wípé kò sí ẹnikẹ́ni tó lóun kó mu bí kò ṣe pé àfihàn láti ọ̀rọ̀ lọ́run wá a ò ní ṣaláìtàn púpọ̀ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tí ó fún arákùnrin wa ọmọọba kẹ́hìndé abíọ́dún fìlì nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ gbóhùn sáfẹ́fẹ́ káàkiri ayé tọ́lọ́run tó wá fún wọn ní orí ọ̀fẹ́ pé kírú iléeṣẹ́ yìí ìgbà ìwáṣẹ̀ àti adùn àṣà tẹlifíṣàn náà kó tó jẹ́ ohun tí ó ti ọwọ́ wọn dìde àbí ọlọ́ǹga fún orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ni àbí ọlọ́ǹga fún ayé yín dúpẹ́ pé kò jẹ́ kí àrà tẹ nínú kó kú mọ́ yín nú àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé òun ló mú kí ọjọ́ òní tó tún wá papọ̀ mọ́ ọjọ́ ìbí yín kó jẹ́ ọjọ́ tí ó lápẹẹrẹ ní ìrìn àjò ayé ẹ̀yọ̀ kan tẹ́ wáyìí lórúkọ Jésù Olúwa gbogbo èyí tí ń dùn wá ní lónìí òní bá wà nílẹ̀ wò. ẹ má bínú mo fẹ́ ṣe nǹkan kan tí ẹ̀ rán mi bàbá mi kan bẹ́lẹ̀ bẹ́ẹ̀ ń gbọ́ ìyàwó láti ríra tẹ́yìn lẹ́yìn bá sì rí èèyàn dáadáa ó yẹ kí èèyàn akínọ́lẹ̀ gbígbé èèyàn ìyá ọmọ àwọn àwọn ni mo àjọjọkùn lọ́jọ́ ìyàwó ọlọ́run sì ṣe wá ní ẹni tí ṣúra rẹ̀ papọ̀ mọ́ra wọn wọ́n tún rí mi níbi àwọn ọmọdé kọ́kọ́ dànù ọ̀gbọ́n lọ́ọ̀kan ọlọ́run nínú àánú rẹ̀ kò ní gba ṣúra ń lọ́wọ́ yín èyí tó gbélé yín lọ́wọ́ yín ọmọ bá yín ṣe abẹ́kọ́jẹ́ mi nìkan láti jọ ṣe bàbá a kì í yín o ọmọ bínú èmi ọmọ yín wọn mo rí pé ẹ pupa díẹ̀ ju èmi lọ ẹ má sì pupa jù mí lọ wọn máa atúmọ̀lẹ́jì rẹ ọlọ́run ní bí ẹ tì ẹ mọ̀ dá sí i ẹ ṣe bá wa fẹ́ràn arákùnrin wa yìí ìlú bẹ́ẹ̀ lọ́lọ́ lọ́wọ́ fẹ́ràn iléeṣẹ́ yìí máa wà fún ìlú gbogbo ayé fún ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbi tí wọ́n bí àwa sí. Si a sì gbàgbọ́ wípé yóò já sí ìwúlò gbogbo ẹ̀dá lórí mẹ́rẹ̀ẹ̀rin ayé àwa ń ṣí iléeṣẹ́ yìí náà lónìí ní orúkọ ọlọ́run ti bàbá àti ní ti ọmọ àti ní tẹ̀mí mímọ́ ẹ dákun ẹ fọwọ́ ọlọ́run bàbá ẹ fọwọ́ ẹ gbọ́dọ̀ tó gbogbo ìlú.

Eh, àwọn kan tó wá fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ yóò ti yé àfa mi kan wọ́n fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ pé ah! àwọn àfa náà wà ó pé ah! èèyàn ní ọ̀dọ́ rẹ̀ ó ṣe rẹ́gẹ́dẹ́ àwọn náà pé ah! àwa náà gbọ́dọ̀ sí ọ̀dọ́ wa ní rẹ́gẹ́dẹ́ eh, torí àwọn afágbèrà tọmọ lọ́bàdàn mọ́ tọ́lẹ̀ dúró lọ́dọ̀ tiwa náà wọn náà fi wá lọ pé ká wà tó standard irú nǹkan tó kù wá kú báyìí nísìnyí pé tọ́lọ́ bá ṣe yànnà tàbá rówó kákan rí máàsì kádẹ̀ gba lágbà lásẹ̀sì àwa náà ti ah, inú mi dùn àwọn tó bírè àwọn kẹ́lẹ́lẹ̀ àwa náà ti di àgbóhùn àtẹ̀gùn yẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kò sí nǹkan tó ń ṣe lórí rédíò táwa náà lè ṣe tá a lè máa tẹ́sítì wò ní ìsìn sà ẹ jókòó sà ẹ jókòó ẹ̀yin náà. Rabi set the camera very eh, well. Um, yeah. We go to where is it? Just it have one. Yeah. Eh, come. Ẹ̀yin bẹ́ẹ̀ wà live ẹ dákun a máa sáré cut a bọ̀ sí normal life. <laughs> ọ̀gá jù ọ̀yà ẹ̀ bá ń gbé fọ́gá jù káwọn skazo wà ní àwàsí wa. ilé iṣẹ́ náà la wọ̀ yìí ẹ ṣé o. Take it,